بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد, فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùsùpẹ́ wa àfáwà àgbà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá lábí náà àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lọ́wọ́n ọba kó sàánú àwa náà tọ̀lọ́wọ́n òbí wa àtàwọn àfáwà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọ́sá àfààní wa rẹ̀ yíwa pọ̀ látàkẹ́ àlọ́ kíra tí a fi ṣe dánilẹ́kọ̀ọ́ láàrin bọ́gí tí iṣẹ́ ìrọ̀jọ́ òní ọ̀nà ni ríyàdù àbàtà táwọn ẹni mọ́ ní káìsọ ọ̀rọ̀ aṣíwájú ẹ̀dá àṣíwájú àwọn òjíṣẹ́ ọlọ́run باب تتبادر من كتاب الاستكفار نعم ثم بعدين به eight one fifteen Thank you eight hundred and fourteen àbí eight hundred and fifteen eight hundred and fifteen eight hundred and fifteen tọ́ náà wọ́n ni àdìs one thousand eight hundred and fifteen báàbù tí a yín kalọ́ هنا باب موثورات والملح وباب عديث كتاب باب عديث الدجال وأشرات الساعة وغيرها حديث 1815 لا تبدل لا ليه عن أبي سعيد الخضر رضي الله عنه كده يعني. نعم. نعم ونقبل سيدنا أبي سعيد الخضر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يقول شلون صلى الله عليه وسلم سبايتين يخرج الدجال توجع كبله كبله رجل من المؤمنين الدجال وجدي أراكم كأنهم مؤمنين ودجوكم قد فتلقاء مصالح مصائل الدجال لو عقدر اوان شجع الدجال فيقولون له اوان شيطانية الدجال اوان شجع يقولون الى اين تعمد wọ́n á bí lọ pé arákùnrin nínú àmọ̀mí ní ọmọ bá rẹ̀ gbọ́lọ́ ń lọ وما بلو مسمية دادا بانه إلى أين تحميد إلى أين تعمد فيقول أحمد إلى عابي الذي خرج ولن مجادي دي قناة مجمول لقبال أنا قلت جادي يعني على الذي خرج يقولون له أو ما يبدو من بربنا بربنا أهو أحباب بلوه بوابوني أهو مسالي جزيان وابين قوية ومشيرين wọ́n á bí lọ pé àbí ọ̀gbà ọlọ́run bá wa gbọ́ ni ọdún àwa máa tó omi ń bi rọ́bìnà فيقول ما ربنا وفاتنا وفاء يقول ومن بابا أطعنا وبابا فيقول فيقول وهو أصلاك ما ربنا خفاء الله بابا جنتقما الله بابا فيقولون اقتلوه فنقول بعض لبعض هم أبقى الله أليس قد نهينا ربكم أن نقاتل أحدا دونه ibi ọ̀gáwá ti sọ fún wa ọ̀gáwá ọlọ́wọ́ bá wa pé rọ́bùkún kọtílò wíkà pàdé kankan nítorí òun ọ̀yẹ̀ntàlẹ́kọ́ nàbí ìlà dajjal wọ́n á gbé arákùnrin náà mọ́mìnì wọ́n á gbé lọ sọ́dọ̀ dajjal فإذا رآه المؤمن قال يا أيها الناس المؤمنين تبعى دجال يعني يا أيها الناس إن هذا الدجال الذي ذكر الرسول صلى الله عليه وسلم فيأمر الدجال أن يشبه فيقول خذوه وغشوه وسجوه دجال دواني إليني عرفنا إن هذا الدجال الذي ذكر الرسول صلى الله عليه وسلم إليه الدجال كان الإسلام سرع يقفوها تسير ترم بارفوها فيقول بعض أمنا فجعمر الدجال أن يشبه فيقول الدجال هو أن يعني يكون فيها جيل قود ببعض فيقول خذوه أمو وسجوه أدي فيوسع ظهره وبطنه ضربا وفي الجاجر أتيكون منا فيقول أو ما تؤمن بي إذا جرب المصاب من بابي فيقول أنت مسيح كذاب يعني وني مسيح الدجال كذاب مسيح سيراني ومسيح يتعب إليه مسيح دجال كذاب فيؤمر به فيوشر بمنشار من نفس ذكره حتى يفرق يفرق بين رجليه الله أكبر يعطى كون مصاب منشار كون مصاب كون مرجي وعدي كتير في جبية ميجي جتار ميجي láti agbárí báyìí wọ́n gbé báyìí sí ìdájọ́ àti ẹgbẹ́ kọ́ bọ́sí báyìí ẹgbẹ́ kọ́ sí bọ́sí báyìí ọlọ́run kó sànù wa. بين رجلي تو رجال مثلا ثم يمشي يمشي دجال الى مقعدتين كتعتين لان الدجال على المقميد ثم يقول له قم بلا في الجيل بلا orí ìdílé fẹ̀yẹ́sẹ́wé kọ ilẹ̀ lẹ́dìdì ìpapọ̀ lẹ́dì dúró tó dúdú dé kọ́ ìmọ̀ súnmọ́ ẹ̀kọ́ lọ́wọ́ àtúnmìnà bí ṣọgbà gbígbọ́ fẹ̀yẹ́kọ́ arákùnrin mọ̀mílẹ̀ pé máa dàdàtú fíkà ilẹ̀ basiratan súnmọ́ ẹ̀kọ́ ní àlékún kan nílò rẹ̀ pé ọ̀rọ̀ tó yé mi gbogbo بوتان بينا لكنسي ثم يقول يا أيها الناس أعلكم يا رسول الله يا أيها الناس إنه لا يفعل ذاهب لأحد من الناس في كل سيفة بأثر بليه من موت فيأخذ دجال فيأخذه دجال فيذبحه يذبح الدجال هو عدوس فيجعل له في فيجعل الله ما مانع يعني بني وكم كسر وكم مني يبان مانع ولا الحمد لله فيجعل الله ما بين ركبتي إلى ما قوتيه نحاسا الله واحد يلعني أمور باي ليه باي الله في وجه irin ọlọ́wọ́ bá wọ́n ti kó bí irin ní wà ń bẹ̀ láwọ́ àpọ̀ ní àǹsọ̀lá ayẹsọ sí ilé ìsẹ̀mí rẹ̀ wọ́n fẹ́ bí wọn ní láì tẹ̀ ní ma fọyàkùrú na orí èdè òrìjìlẹ̀ wọn àmú pẹ̀lú ọwọ́ ní ìjà tẹ́tẹ̀ ní èdè wọn àdú pẹ̀lọ́sẹ̀ mọ̀ àlébù ní fún fi wọn sọ fọyàkùrú náà sọ ọ̀nà òkàdùkọ́bí fọwọ́ ilẹ̀ náà àwọn ẹ̀kọ́ sọ sínú náà إنما ألقي في الجنة بين الجنة وصوتي فقال قال رسول الله صلى الله عليه وسلم هذا أعظم الناس شهادة عند أول نوع وتطبي نوع ويدع عند رب العالمين ولا أعظم الجنة توصي شهادة رواه مسلم ما مسلم ورواه بخاري بعد بمعناه imam bukhari náà gba omi ìwà pẹ̀lú màánà pẹ̀lú tùmọ̀lẹ̀ masalẹ̀ ìhòmọ́lẹ̀ òfàrà òwò òtàrà òwò masalẹ̀ àwọn oníṣẹ́ rẹ̀ táwí náà làwọn tó máa gbọ́rọ̀ tó lẹ́nu àtàwọn tó máa tẹ̀lé 1816 عن مغيرة bin شعبة رضي الله عنه قال ما سأل أحد رسول الله رسول الله صلى الله عليه وسلم أن نجال أكثر مما سألته ثم أنا مغيرة ومن شعب ومما سأل أحد رسول الله صلى الله عليه وسلم بيري النبي عن الدجال بعد الدجال أكثر مما سألت بيري بيري له فإنه قال لي وصبوا ما يدرك تصدقك وبابه قلت إنما إنهم يقولون إنما جبل kọ́bọ̀dù ni wọ́n náà rò máa pé wọ́n sọ pé yóò ní jẹ́bẹ̀lì kọ́bọ̀dù yóò ní òkè tó dàbí búrẹ́dì òkè wọ́n náà rò máa lọ́dọ̀ bí ojú omi kára owó ahàwọnú alẹ́lẹ́ ìlú ìjọ́lẹ̀ ó jẹ́ pẹ̀lẹ́dìbámi lọ́dọ̀ ọlọ́ba mọ́tàfọ́kọ̀ alẹ́ yìí imam bukhari àti muslim ba hadisi wa ọlọ́mọ méjì kí jẹjẹ àgbà aláyé tó bá dẹ̀gbà aláyé méjì kó lọ́gbà lórí ìwà ọlọ́ọ̀bà wọ́n rí kúrú sẹ́lẹ̀ntì tí ní ìtàkàlá sí ní nígbà pé nípa pé ebi ọmọ àpàwọ̀ èèyàn àmọ́ ó ní oúnjẹ tó pọ̀ bí òkè bread ògbọ́n máa gba òyìnbó jẹ́ bí omi odò omi àmọ́ still àmọ́ ní òyìnbó àti wọ́n pèsè kébí pamọ́ ju wọ́n tẹ̀lé tiẹ̀ lọ. ìgbẹ́jọ́ gba tiẹ̀ ni ó máa mú mi ni ó máa jẹ búrẹ́dì ọmọ ìlànà rẹ̀ ó di wọn anas rabi allah anu kọ́ọ̀l ńgbà lọ sí ní anas musa yorùsù kọ́ọ̀lá rasulullah sallallahu alayhi wa sallam olùsọ tó báyìí pé máa mi nàbí kùsìtìyàn yìí kan ilà wà kàdà an zara ka ummata o a wàlá kàdàr kùsìtìyàn nàbí ọlọ́ọ̀bà náà àti kó kìlọ̀ fáwọn ọmọ rẹ̀ nípa olójú kan ní òpùrọ́ ní òpùrọ́ ní olójúbà àwà kàbà alá iná owó àwárò ẹgbọ́ olójú kan ní wà iná rabbakun lẹ́sà bí àwà bẹ́ẹ̀ azawajalla wà iná rabbakun azawajalla lẹ́sà bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá yìí tó tóbi jù lọ́tọ́ gajù lọ kìí sí ayẹyẹ olójú kan ní ọlọ́ọ̀bá lẹ́sà bí àwà مكتوب بين عينيه انت وقتا يدين كاف فا را كفر لا يقدر يجي انت وقتا بين كاف طوع لطوع را فا طوع لطوع را طوع لطوع ويكمل كسر أخرج أبو بكاري من بخاري بعد إسلام متفق عليه من بخاري مسلم بعد إسلام láàrin ojú mi yéèdì ojú kan tó ti fọ́ ìyàtọ̀ tí ó ti fọ́ ní ọkọ̀ síbẹ̀ rẹ̀ one thousand eight hundred and eighteen عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثم سمع أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أصبح يقول إن شاء الله أصبح يقول إن شاء الله أصبح يقول ألا أحدثكم حديثا من الدجال ما حدث بي نبي قومه إلا إن أنه أعور تيجي نشوفوا نقع دجال في سلعي على عيار نقع دجال في كان نبي الله بها شوفوا ويناري كشوفوا ويناري قومه إلا أنه إنه إنه أعور على قلوب كان وإنه لا يجيء ماء بمثل الجنة والنار لين جوع قلوبنا نمتلأ بها الجنة الذي يقول إن الجنة هي النار إتباع كلا جنة وغامنا إتباع البطل وبطل نام الله قصة عنه ẹ̀wọ̀n gbogbo agbègbè tó yẹ àwọn ọmọ mi tó dòdò dé bùdòdè ọlọ́run ọba sọ́run mẹ́jọ bá wà láyé bá jù bá wà láyé àmọ́ fìtínà rẹ̀ ìmọ̀ní ọ̀gbọ̀dọ̀ àkọ́bà láyé wọ́n ń ta ọmọdé bá rò náà kí bá rò lọ wòrò bọ̀ ọba wa láyé kò bá wa láyé ọmọ wa bára ọmọdé wa yóò gbà láyé náà kọ́lọ̀ kọ́ làwọn bẹ̀ yìí one thousand eight hundred nineteen عن أبي عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم ذكر دجال بين ظهراني الناس عمر عبد الله بن عمر رضي الله عنهما وني بشلون صلى مثل واجب الدجال لا يهويني فقال إن الله ليس إن رب إن الله ليس بأعور الله باكي سلوكا ألا وإن المسيح الدجال أعور عينه اليمنى أسيبوا مسيح الدجال ولدك أجوة أجود أطاس فوق وأن عينه إنابة طاف لينا لينا أدل كد قي أدعو بإنابة تصف علينا تدع علينا الوجود تدع الوجود متفق عليه إمام بخاري مسلم الباب سواه رؤية الإنزال وترك كلاهما صحيح ومعزوم هو التي ذهب نوره إذا يقول وجوه طبعا بني ملل سنبه أودي وغير معزوم التي صنعت لي وطارت مرفوعة وهي الدور يعني بلده قال أو مصنف في شرع الصحيح مسلم أفاتل هي إمام النووي من شرع الصحيح مسلم 1820 عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في دجاج الله صلى الله عليه وسلم بايقي لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود تقول على المسلمين وفبا اليهودية أحكام ميتو أفكاء المسلمين تقبا اليهودية حتى يختفي اليهود من وراء الحجر أو شجر ديكو يهودي بس أبجي يقول ساسي أكتا أبي أكتا والشجر أبي يجي فيقول حجر وشجر وكتا أبيك يربي يا مسلم يكتب مسلم ومسلم آه يهودي خلفي يهودي كلو خزاي من يوم أبو تعال فاقتله فاقتله فاقتله ما بقوا عطا <clears throat> إلا قرد قد أفيجي إلي قرد قرد قد إلي قرد قد كانوا لي مسلمين ilẹ̀ omi ṣẹ́járu yahood ẹgbẹ́ igi àwọn yahood ni ẹgbẹ́ àwọn yahood tó bẹ̀ gbogbo ojú ojú yẹn wọn wọn yẹn wọn ohun bí àwọn peter àwọn bàbá sẹ́yìn rẹ̀ kò ní kò ní tún náà kiri àwọn. you. غير مجنون غير مجدور عليهم ودي والموتور لا فعتي محمد بن عبد الوهاب ركبة سببان لسنا تبزر بوبو جا gbogbo ẹjọ́ wa mọ̀ sọ kí ìfẹ́lẹ́ ọba mọ̀ tẹ̀lé òtọ́ ọwọ́ àwọn mọ̀gbọ́gbọ́ àlejò gbogbo ẹni máa ń tẹ̀sí واليهود لك تعاون تاج مجدود عليهم اليهود فمن كان يجري بسرعة فهم وصوة كريم أو النصارى فيما هو الضالين أو من جلو المدرسة سبب الله سنك بعد قطاع تاج تعليمي سابعني هجاتي ومسا أكل قد أنا أبي الوامية ولا الضالين ها أه؟ Christianity. Mm. Àwọn tí ó sọ̀rọ̀ nípa pé ẹgbẹ́ wọn, ẹgbẹ́ wọn, ẹgbẹ́ wọn, ẹgbẹ́ wọn, wọ́n máa ń dá sí i ìtẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ rẹ̀ ní láti lóyún fún àwọn akẹ́kẹ́ ní ọ̀kan tẹ̀ tó tó ń fún òfin olùsí àbájọ ọ̀dà ní ìtàkùn ọ̀rẹ́ òfin. ọlọ́mọ sọ̀rọ̀ nù kọ́ wọn gba ìsìlámù náà ló kú wáyé. kí la fẹ́ sọ nípa àrò àpàtì wọn kí ó ní àpàtì ẹ̀rí àgbà ó ní kí ẹni tó bá rí àwọn ọmọdé máa ń ṣe kéńké náà ní ìwọ àdìgbẹ́lẹ̀ ẹni tó wá béèrè ìpẹ́sẹ̀ ìpẹ́sẹ̀ àwọn àbúlá tó yá lẹ́bí tó tó ti gbé ìjọba náà kọ́ tó bá ní àá ó ti béèrè àwọn ọ̀gbọ̀n ọlọ́dún lẹ́yìn ó kọ́kọ́ tó wá àti tó ní ìmọ̀ọ́mọ̀ ìmọ̀ọ́mọ̀ ìmọ̀ọ́mọ̀ ìlànà ó ní pé pé kò bá ààrùn tó bá tó bá mọ́mọ́ sọ pé ànábì tó nà mọ́mọ́ ìwò ìfún láàrin tó bá tó lára tó bá báyìí. Agbẹ́kẹ́ni àti Zanadik. Zanadik ọlọ́ọ̀bà kó sàmọ́sọ̀ wà ní ọlọ́ọ̀bà. 1851 àbí? وعنه أي أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى تمر الرجل على قبر فيتمرغ عليه ويقول والذي نفسي بيده مكنتو ابن جلبا لا تذهب الدنيا اللي ايوه نقارعه حتى يمر الرجل على قبر بيت المسلمين وكذا يعني على تعريف فيتمرغ عليه يوعو يوعو yóò sàárè yorùbá yóò agbárí ọ̀rọ̀ kúlù yá lẹ́tẹ̀lẹ́ kún tún makana ààrùn sáà ìlú àdàkùnkà ọmọ ṣe o kó jẹ́ nínú wọn ní sàárè o ti kú kó wà láàyè lọ wọ́n lè sàbí ilé ìlú kí ni kó jẹ́ bẹ́sìn máa bí ìlú lọ́gbẹ̀lá kò sí tọ́ fà bẹ̀láyì tó ń tẹ̀lé lórí ilẹ̀ nígbà náà ló ṣùgbọ́n à ilé ayé yìí kó wọn nu sàárè ìdájú tó ń gbé orí inú sàárè òkè yìí kó wọn nu dájú kó fi kó wà lórí òkè sàárè tó wà lórí bẹ̀láyì tó yìí wà á ní o ayé adé orí rẹ̀ tó rẹ̀ lọ àánú kára rẹ̀ láti kó musa. Mm. àdéhùn tí wọ́n lọ ó ti fi oṣù kàkúlà ká yìí nínú wọn ìgbẹ́ ìtẹ̀lé wọn wọn náà ló mọ̀ ní ìdílé ìtẹ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bí kì í ṣe tán ló ṣe ní. ọba àwọn náà àná tí wọ́n ti ṣe bí ẹni ìgbà ní ìṣe wọn ní sẹ́lẹ̀sì àwọn wá yé kú láàrin fún ọ̀rọ̀ mi nínú èyí irú àwọn abúlé tó ṣẹlẹ̀ ṣe pé kí nǹkan òbí lórí bí ọmọ ìwà burúkú ni ọ̀rọ̀ adé tó mọ́ wáyé tó sì mọ́ wọ́ra ní ọmọ nǹkan mẹ́jọ ní ìdáná tó ṣẹlẹ̀ fún fún lówó tó wá kó lọ́ra táwọn ọmọ ìjọba àwọn ọ̀rẹ́ náà bá wọlé jẹ ló dàbí lọ wá wáyé mọ́jọ́ ìtújọ́ tó lọ ta lẹ́sẹ̀ jẹ́ bàbá ìṣèjì nígbà tó wá ta wọ́n wá ló ṣe àwọn ní ìgbẹ́ wọn kò ní kọ́ mi ní ìlú rẹ̀ ní àwọn ìgbà wọn ní wọn kéré ní ìgbẹ́ kéré àwọn ìgbẹ́ wọn kò ní sí ilé ọ̀dẹ́ mọ̀ àwọn kéré ní ìgbẹ́ wọn ẹni tó wà ní ìlú mi ń sọ̀rọ̀ ẹ̀ náà wọ́n wá lọ́dọ̀ rẹ̀ bàbá rẹ̀ ní kò sí fẹ́ẹ́ sọ fún mi òun fẹ́ẹ́ ní ọmọ ìwà lónìí láti àná sọ fún kí òun wà láwọn àgbàbẹ́ mọ̀ ọmọ ni wọ́n sọ fún ìwà lónìí bàbá ìjẹ̀bú ní ilé ah, ìwòsàn wọn tó kó lẹ ìwé tí ń darí mọ́ máa ní ìlú àti ìgbàlọ́ rẹ̀ nígbà tí àwọn ìlú ah, tí wọ́n ti gbà ẹ̀ ti kó ìbò rẹ̀ ẹ̀yìn ní ní ìtàrí padà sí gba ẹsẹ̀ tó wọ́n mú nítorí pé ọmọ yìí ló ní wọ́n kọ́ sọ̀rọ̀ fẹ́ sí ilẹ̀ ìjọba ọmọ yìí wá ń wọ̀ ìlú gbogbo wa bẹ́ẹ̀ rí wàtà yìí ìdí ìdàkúta yìí ṣé àti ìwọ. àti ìwọ ọlọ́run mi ọlọ́run sànù wa àwọn àmì alkiyama àwọn kékèké yìí tá à ń rí tí mo sì dẹ̀jẹ́ àlùbọ̀síde tí wọ́n dúdú wà ní aṣọ́rọ̀ ayatul kubira the ten great signs tí mo sì dẹ̀jẹ́ àlùwà ní tí wọ́n fi dé tutuba àtìgbà tutuba ọmọ ènìyàn yóò sì kí ẹ̀ máa tuba gọlọ́ngbà ó di wà kọ́lọ́n sànù wa èyí tí gbàgbé lẹ́rù dùn ìtìlẹ̀ yorùbá o tí ẹ bá wo àwọn tẹ́lẹ̀ àwọn oníṣẹ̀ṣe àbíkúrú oníṣẹ̀ṣe àti tí wọ́n ṣe nílẹ̀ yorùbá ìyẹn àyẹ̀yọ́ máa dá ní. àwọn yorùbá náà ni wọ́n àwọn torí wọ́n tó di sí àdìpọ̀ lè tí wọ́n ṣe kìíní yẹn wọ́n ká sáà ń sọ ní wọ́n kó yẹ wọ́n ṣe òbí ju wọn sí yẹn àwọn awúsá yẹn wọ́n wọ́n ti fi wọ́n kó wọ́n wọ́n ti fi wọ́n owó tí ó ti ó ti ó ti ó ti kú ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Yorùbá wọ́n ti fi gọ́ọ̀mẹ̀ntì ti rẹ́jísítà wọn gọ́ọ̀mẹ̀ntì rẹ́jísítà wọn gómìnà ọ̀rọ̀ rẹ̀ lẹ́sìn àwọn ọgbà pé constitution nàìjíríà gba ìtò kálukú sẹ́ẹ̀tì tó bá wù ẹgbẹ́ gúrú màrájì tó náà sọ̀rọ̀ sáwọn mùsùlùmí ẹgbẹ́ ẹgbẹ́ ti pa hmm. òun gan kí ẹgbẹ́ sọlọ́hùn òun gan lọ́hùn the kingdom of God on earth òun gan lọ́hùn ọba nítorí wá sí ẹni pé ẹni mú ẹ̀kọ́ tìbí lọ ìtútù dárúkọ síbi nígbà tí ìlú kọ rẹ̀ ọlọ́mọ sọ̀rọ̀ àmì ìjọba ń sọ orí bú ọlọ́run Thank you ló ń jẹ́ ìlú ti ìgbára ìlú ni wà nàìjíríà. àwọn tẹ̀ ẹ̀fẹ́ tí wọ́n máa lè fẹ́ wọ́n máa lè àwọn tẹ̀ ẹ̀fẹ́ tí wọ́n máa lè fẹ́ wọ́n lóhùn hmm? tani mẹ́rù ní okùn àtàkẹ́yìn ọ̀pọ̀ ilé tó ní mọ́sálásí náà pé àwọn oníjẹ̀bí náà nílé pé ìgbà mọ̀. ilé ìfẹ́ sọ́lá ìgbẹ́kẹ̀lẹ́. Nígbàjọ́ á sọ fún lọ́nà Thank you. Thank you very much twenty ọlọ́run ọkùnrin wa ọlọ́run sàlùwà.